oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà hmm. tó kọjá òye mi hmm. ó kọjá ìmọ̀ mi oore ọ̀fẹ́ tó ṣòro gbàgbọ́ ni wípé ah Shina Rambo Shina Rambo hmm. ṣé bí wọ́n ní wọ́n ti pa ni mo wá ń béèrè mo wá ń béèrè kúrẹ́ṣọ̀ kan yìí pé ọlọ́pàá wo ló pa mí lórílẹ̀‐èdè yìí nítorí pé ẹ̀gún tó bá ti gun ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ògbèrè láti máa yọ̀ ohun àtijọ́ ti kọjá orúkọ tuntun láti ọ̀run wá èyí tí a fún ní ìsìn èyí tó rọ́pò Shina Rambo òní ah! ajínrere àti olùṣàgùtàn olúwa ní fi ṣe Matthew nítorí pé iṣẹ́ tí a gbélé mi lọ́wọ́ lè sìn àìmọye ọkàn tá a ti gbogbo ẹ̀mí eh, làwọn ọbọ̀ ẹ̀sẹ̀ eh, àmú kólò ni àmú sí òní àmú bámbà ni àmú láwọn eré àbọ̀dà àwọn eré àbọ̀ àwọn guys lọ sí iṣẹ́ tagbélé mi lọ́wọ́ ni pé kí n lọ káàkiri fún programu àwọn eré boys kí n dẹ̀ lọ sínú prison láti lọ́ fọ wọ̀ pé wá pé ẹ ṣí mi mọ̀ bàbá bí mo bá nílò hundred million àwa gbé sílẹ̀ ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ mo ní kí ni ṣùgbọ́n náà mo fẹ́ kẹ́ ẹ yá mi létí yín ká máa gbọ́ mo ní kí ni ṣùgbọ́n náà wọ́n ṣíṣí mi mọ̀ pé àwọ̀ tí Ọlọ́run lò mí fún ní ìsinsìnyí hmm tí mo yí ní ọkọ̀ padà eh, tí mi mọ̀ pé eh, iṣẹ́ eh, àwọn ni. iṣẹ́ aribi tí a bọ̀rọ̀ níyẹn wò tí ìfẹ́ kẹ sọ. Ah! ẹ̀wọ̀n oníṣẹ́ ò mọ̀ pé irinṣẹ́ àwọn ni. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ apá sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá ti mú fídíò tuntun wá síta ẹ wò ó èyí tá a tún fún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. mo kí bàbá wa comrade tí ń jà fọ́tọ̀ ọmọ èèyàn wọlé bádéjọ evangelist comrade wọlé bádéjọ fún iṣẹ́ takuntakun tá a jọ ṣe láti lè rí bàbá wa. Hey, Shina Rambo ní nǹkan bíi ọgbọ̀n ọdún ó lé sẹ́yìn àwọn ọmọ tó bá bí ní náìtì lóòkè wọ́n mọ̀ béèrè pé wọ́n ti gbọ́tàn òótọ́ àwọn kan ti ń ṣe fíìmù ẹ̀ mọ̀ rí sixty one sixty two ṣínà rambo ṣínà rambo ẹ mọ̀ pé gbogbo ohun tí ẹ bá ti gbọ́ lórí ètò Fasolé Mákindé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni o ẹnì ṣòó bẹ́ẹ̀ bá fẹ́ máa wà life and direct ẹ̀yin ẹ̀ kàn lọ sórí Fasolé Mákindé descendant ẹ mọ̀ gbogbo ohun tí ń lọ ọgbọ́ntarigi adigunjalè ńgbà náà tọ́lọ́wọ́n ọba òkè tó ti tọ́ ìpasẹ̀ wọn ọmọ òun ló ń ṣàwàdà ń wọn tọ́lọ́wọ́n ọba òkè tó ti tọ́ ìpasẹ̀ wọn ẹ̀yìn tó kọ́ ẹ lọ́ọ́ jòkó ẹ̀yẹ́ alàgbà Shina Rambo tó ṣe pé ní early 90s bẹ́ẹ̀ bá gbọ́ pé Shina Rambo gbọ́ àbí wọ́n wà mẹ́kan gbogbo omi tí bàbá yìí bá wọn bá kú kìlómítà bíi ọgọ́rùn-ún tẹ ẹ bá ti gbọ́ ẹlòmíì ò mọ yóò máa ṣèyàn sí ṣòkòtò ìwọ tó sọ pé ọlọ́pàá ọkọ ọlọ́pàá ọkọ sójà nígbà náà lọ́hùn ṣùgbọ́n tí bàbá ti ráàánú gbà bàbá ń bẹ lórí ètò yìí lálẹ́ òní o ẹ bá wò wá live and direct Fasunle Makinde descendant kẹ́dẹ̀ máa bá wa ṣí ẹ̀ ẹ́ máa pín. ha tó kí àwọ̀ ká tó yin àwọ̀ dàbọ̀jà nígbà yẹn lọ́hùn-ún ìbẹ̀rù gbà kan ìbẹ̀rù fún ọlọ́pàá ìbẹ̀rù fún sójà ìbẹ̀rù mo sọ pé ìwọ ni olóògbò ìṣògùn ń gbẹ̀nú àgbo kì í ṣe lójú ṣínà rambo hmm. bó o bá níwọ pásítọ̀ tiẹ̀ tó bá ti lọ òkun àbẹ́là mọ́kànlélógún péré kì í ṣe lójú ṣínà rambo ìbọn náà ó fi fọ́ àbẹ́là ọwọ́ rẹ̀ dànù ṣùgbọ́n ọlọ́run ọba òkè ó gba bàbá yìí ọlọ́run kó sí bàbá yìí nú ọ̀rọ̀ pọ̀ mo gbọ́ ìtàn débi kó rí di ọjọ́ kan bàbá yìí wò pé tó ṣéwọ lò ń ṣògo fún mi tó wá rò wípé o ti di mẹ̀sáyà <laughs> láàrin ọjọ́ kan bàbá yìí wèsì àwọn bàbá aláwo bíi fifty bíi hundred bóyá ẹ má bọ̀ mo fẹ́ ṣe nǹkan kan fún yín ṣùgbọ́n bàbá tá a wí ṣínà rambo wọ́n ń súnmọ́ ọmọ àádọ́rin ọdún báyìí seventy years bàbá yìí ti dàgbà o ṣùgbọ́n bàbá yìí ráàánú gbà lọ́wọ́ ọlọ́run àkọ́kọ́ wọ́n ráàánú gbà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè tá a wà yìí wọ́n ráàánú gbà lọ́wọ́ pásítọ̀ lọ́wọ́ gbogbo wọn pé nígbà tí bàbá yìí sọ pé mo ti fi gbogbo ọ̀fun ayé òun ẹ̀ṣẹ̀ ẹ̀ kí wá la tún wá ẹni ṣá ọ̀làdà ni o má bínú ṣé ká pa á fún ọ ní. bàbá yìí pé à ń digunjalè à ń hùwà tí ò tọ́ èmi o èmi èmi o àwọn àwọn o ṣínà rambo mo fi gbogbo rẹ̀ sílẹ̀ fọ́lọ́run wọ́n ń pè kinní kan ní amnesty àbí ẹ̀kọ́ amnesty aha bàbá wa ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn evangelist wọlé bàdéjọ bàbá ń bẹnu lé ẹ̀kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá torí ìrìn àjò yìí bàbá láti bí ọdún ọmọ tó wà ń bíbà. <clears throat> ìrìn àjò tó lágbára ni bàbá bàbá báwo ló ṣe rí sà. ẹ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn àti gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí bá ń dé káàkiri àgbáyé mo kí yín gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ evangelist Wọlé Bádéjọ the voice of the masses mo dúpẹ́ gidigidi nítorí pé lénìí níparí ọ̀fẹ́ Ọlọ́run mo gbórí wọ ìlú Abẹ́òkúta hmm. mo sì dúpẹ́ pé tayọ̀tayọ̀ ni mo gúnlẹ̀ kì í ṣe pé lórí ọpẹ́ yẹn náà mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ sponsor program bàbá yìí torí pé tí ò bá ń ṣe sponsorship program yìí gan kò lè rìn bó ṣe rìn àti irú àwọn tá a gbé wá àti irú èmi náà tá a ń gbé wá torí kan tó gbàyàn sí five star hotel kì í ṣe nǹkan kékeré hmm. tó tẹ bá rò tẹ tí bàbá yìí gbé mi lọ lábẹ́òkúta lẹ́nu mi ì rírú ẹ̀ tẹ bá dẹ̀ rí ìtọ́jú tí bàbá yìí tọ́jú wa lórí ìjókòó náà pa ògúnfe ah mo ní bàbá yìí ẹ fẹ́ pa wá ni ṣùgbọ́n mo dúpẹ́ bàbá yìí wọ́n tọ́jú wa gidi mo yó gan mo ti ń sùn gan lórí iṣẹ́ àbáyé ṣùgbọ́n mo dúpẹ́ nítorí pé àánú ni bàbá yìí rí gbà kan tó kan tó mi mú wá sí studio sírú program mi torí ẹ̀rù ń bà mí nítorí ìrírí ayé ìrírí ayé ẹ̀ human right ní tèmi ti ìjọba ní tèmi nígbà tí wọ́n ní ah, ìrírí ayé tí bàbá yìí tún pè yìí ah, ọmọdé sì ni àwa àyíká tó máa tẹ́rí sí irú ilé. tẹ́yìn náà ti ń lọ sẹ́mi. pẹ̀lú gbogbo ẹ̀ torí èèyàn lè kọ̀ọ̀kan ni pé òun fẹ́ tẹ́rí wọ ìra ṣùgbọ́n nígbà tẹ́mi náà wàá fi ẹ̀mí rìn ọlọ́run á sọ pé iṣẹ́ yìí ó wà lára iṣẹ́ tí mo pè ẹ́ sí ìdí ẹ̀ tí mo wá gbàgbọ́ pé ọlọ́run lọ́wọ́ sí ìrìn àjò yìí ni pé àwọn bàbá Ṣínà Rambo tẹ́rí àwọn ìpàdé kan wà tí mo ti gbé kalẹ̀ five years ago tí mo ń gbìyànjú láti gbé bàbá yìí wá. Mm sáwọn ìpàdé èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n nígbà tí mo wá gbà pẹ̀lú bàbá Mákindé pé tó ètò yìí tẹ fẹ́ mú mi wọ̀ ẹ wá wo bí tọ́lọ́run ṣe láàrin ọ̀sẹ̀ kan èmi àti bàbá Fásulé Ọlọ́run dẹ̀ ṣe àrí bàbá yìí ṣùgbọ́n ẹ má jẹ́ ń parọ́ bàbá yìí wọ́n sọ sọkísọ wọn náwọn wá sí irú kinní yìí ìgbà kan kò sọ̀rọ̀ tí wọ́n sọ torí wọ́n ní ta ló fún mi nọ́mbà who are you ṣùgbọ́n nígbà tí mo bá bàbá sọ̀rọ̀ pé báyìí ni báyìí mo jẹ́ evangelist ah wọ́n ní òkè mo ní ọgbà ìwọ̀n náà mo jókòó sí wọ́n ní òkè mo dẹ̀ náà mọ̀ bàbá ọba dáre ni ah bàbá ní àtijọ́ra nìyẹn so adẹ̀dúpẹ́ pé ọlọ́run ṣe ọlọ́run dẹ̀ fàṣẹ sí pé ètò mákindé tí mo wọ̀ yìí ọlọ́run lọ́wọ́ nú ẹ̀ so mo wá fẹ́ bẹ gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn àti gbogbo bí tẹ bá ń gbọ́ ṣẹ́rí gbogbo kìíní bí ojú àlá lẹ ti máa ń rí ojú fíìmù lẹ ti máa ń rí mo rántí ijọ́ tí bàbá yìí da Tom Mailand Tom Mailand lẹ́kọ̀ọ́ nígbà yẹn ní nineteen ninety tí wọ́n dàrú tí gbogbo mọ́tò over fifty sixty SUV ṣẹ́rí títí dé marina gbogbo bank CBN everybody close ijọ́ yẹn tọ́ni ṣínà Rambo ń da Tom Mailand rú èmi gan mo bọ́ táìmì ni tí mo ní pé yẹ́ẹ̀sì kú dé nígbà tá à ń bọ̀ báyìí atọ́n. gbogbo ìgbà yẹn ẹ̀yin fúnra yín wà nínú iṣẹ́ gẹ́gẹ́ bí ah. iléeṣẹ́ tí ń pawó wọlé. tó ń pawó wọlé bẹ́ẹ̀ ni nígbà tá a gbọ́ báyìí. iléeṣẹ́ ìfowópamọ́. alam lọ ni ó yá ẹ ti gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ sí tì èmi gan táì gan mi mọ bí tí mo fi sí pé ó dojú ẹ̀ pẹ̀lú bí mo ṣe ní pé mo láyà tó ṣùgbọ́n mo dúpẹ́ pé nígbà tí mo rí bàbá yìí mo kọ́kọ́ tó gbà mí lọ́wọ́ náà mo ní bàbá ṣẹ́yìn ni bàbá ni a má bẹ̀rù gbà mí lọ́wọ́ èmi ni ṣùgbọ́n mo dúpẹ́ pẹ̀yìn ará ilé ilé tí ilé tí foundation ò bá le ẹ lọ pe bíríkìlà kan tù sẹ́ẹ̀tù torí wọn ó gbọ́ nǹkan ara máa sán pẹ́pẹ́ yà gbọ́mọ pọ̀n nítorí pé program tẹ bá ti rí mi tẹ́mi wọlé bá jẹ́ ọba gbórí wọlé ẹ mọ̀ pé confam olótú ètò tí bá dẹ̀ bá rìn kẹ mọ̀ pé confam ohun ará ìlú ló wà bí yo so kẹ bẹ̀rẹ̀ sí gbogbo ẹ tó bá sọ̀rọ̀ ẹ dá mi sí lójú kó jí o àgàgà ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ tí wọ́n bí láti nineteen ninety gbogbo èyí tẹ̀ ń rí ìṣìnà rambo one rambo two tí wọ́n ń ṣò lórí fíìmù gòjé ni wọ́n gba yín ni kẹ wá farabalẹ̀ kẹ wo eléyìí o gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń gbọ́ngbà yẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ti rìtáyà tó mọ rántí ọlọ́pàá kan tó ṣọ́ báńkì wàǹgbà yẹn bàbá yẹn láti ìsàlẹ̀ débi wọ́n kàn dé mẹ̀sẹ̀ bàbá yìí torí wọ́n ní ní ọjọ́ yẹn ní Ṣàgámù wọ́n mobilize wọn wọ́n pè wọ́n special squad àwọn ọlọ́pàá yẹn pé Ṣínà Rambo ń da kí ni pé Ṣàgá ló fẹ́ bá bàbá yẹn dẹ̀ lóun ní àjẹsára gbogbo ẹ̀ ṣínà rabo wọ́n kọ̀ǹdẹ́mẹ̀ ẹsẹ̀ wọ́n ní ọmọbìnrin kan ló parí ẹsẹ̀ yẹn ló parí ẹsẹ̀ yẹn so inú mi dùn láti sọ fún yín pé ètò yìí ẹ eh, series upon series ni o mm-hmm. bẹ́ẹ̀ni kan bá rẹ̀kọ́dì ẹ̀ ó tọ́ rẹ̀ ni ṣùgbọ́n kẹ́ gbọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n bí láti náìtì náìtì gbogbo ní kẹ́ jí torí àwa tẹ̀ gbọ́ kí wọ́n wá fara balẹ̀ kan gbọ́ baba ẹ má bínú ẹ bá kọ́mọ gbọ́kànlé yìí tán wò kọ́ má bínú kọ́ má gbọ́kànlé yẹn ẹ wá gbọ́dọ̀ lẹ́nu the baba ẹ má bínú pé mo dárúkọ ṣùgbọ́n mo dúpẹ́ kábíyèsí bàbá ẹ káàbọ̀ bàbá ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́ gbogbo ibi tí ẹ ti ní oore ọ̀fẹ́ àti máa gbóhùn mi ní àṣálẹ́ yìí mo kí olóòtú ètò yìí mo dẹ̀ kí olùdarí iléeṣẹ́ fresh fm nigeria bákan náà lórúkọ alàgbà yín ká ayéfẹ́lẹ́ lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo àṣìṣe wa ní ìgbà àtijọ́ àmàrà ànúgbà lórí ẹ̀ lórúkọ jésù kristi. àmín ẹ ló mú ń gbọ́ yín. a máa rí àánú gbà lórí ẹ̀ lórúkọ jésù kristi. gbogbo ètò sátánì fún èmi àti ẹ̀yin ọlọ́run máa gbẹ́sẹ̀ lé. àmín àjẹmọ́ arógolo. àmín wọ́n lè fi kú kéde ògo èmi àti ẹ̀yin. oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà hmm. tó kọjá òye mi. Hmm ó kọjá ìmọ̀ mi ó rọ̀ tó ṣòro gbàgbọ́ ni wípé ah Shina Rambo Shina Rambo ṣé bí wọ́n ní wọ́n ti pa ni mo wá ń béèrè mo wá ń béèrè kúrẹ́ṣọ̀ kan wípé ọlọ́pàá wo ló pa mí lórílẹ̀‐èdè yìí nítorí pé ẹ̀gún tó bá ti gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ láti máa yọ ọ́ hmm. gbégun bá jẹ̀ ti a máa fi ọ̀wọ̀ ìgbàlẹ̀ wọ̀ ni wípé bàbá kò sí ọ̀nà ọ̀nà ní ṣùgbọ́n gbogbo yẹn ti kọjá mo kàn fẹ́ pe àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé sí àkíyèsí wípé mo fẹ́ kó farabalẹ̀ pẹ̀lú mi láti máa gbọ́ ìrírí mi láti gbọ́ ètò yìí nítorí pé ó nídìí ìjẹ́kọ́ a nídìí bí ó dẹ̀ ó ó jẹ́ ohun tó ná evangelist wọlé bádíjọ ní wàhálà gan-an kí wọ́n tó lè ṣe kí ni kó tó lò get number mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń wo ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tá à ń wo káàkiri use and drop ni ọ̀pọ̀lọpọ̀ ó dẹ̀ tún ná olóòtú ètò náà ní ọ̀pọ̀lọpọ̀ iyebíye títí mo wó láti lò ṣe ni láti lò rí mi wípé bàbá ẹ fún wa ní oore ọ̀fẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí wọ́n kọ́gbọ́n nínú ìrìn àjò yìí. ọjọ́ mo kọ́ pè yín sà. ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀. mo sọ fún mi ta lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí mi ẹ má no no no no ẹ má kó nọ́mbà ẹ má kó nọ́mbà ẹ mọ mi mi tiẹ̀ wà interest rárá ni kí lẹ ń pè kí ni nǹkan tẹ́ ẹ ń pè mí fún ẹ jẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ máa fi mí mí nǹkan tí ò tí ò yẹ kó kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní kò rí bẹ́ẹ̀ bàbá ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin títí dórí ẹ̀karùn. bàbá ọtọdún mélòó tí a ti ń dà yín láàmú. Ah, sí mẹ́fà sígbà. òun rí òní bẹ́ẹ̀ wọ́n kọ́ rí yín fúngbà àkọ́kọ́ mò ń rí yín lónìí. bẹ́ẹ̀ ni orí fóònù láti ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá abánijọ́. ẹ gbà dé ibùdókọ̀ tí wọ́n ní àwọn rèé o tẹ ẹ mọ bí mo ṣe ṣe ṣe é rántí sà ah, bàbá mò ń gbọ̀ ni. nígbà tí wọ́n dé bọ́ sọ eh, wọ́n ní wọ́n ní ẹ̀yin gangan ni kẹ́ máa bọ̀ kẹ́ máa eh, gbé wọn. wọ́n lè mi gangan ni wọ́n pè wọ́n. wọ́n ní wọ́n Bádéjọ sì jókòó náà. Eh, bẹ́ẹ̀ ni fásulẹ̀ bá kéde ọmọ ayé báwo iṣẹ́ sà. ara wọn gbọdọ ara bẹtùm lẹwa. mo ní kí wọ́n fi ara balẹ̀ tó pé ní ìgbà tí ò ṣáà tí ìbọn náà pàdé tí àníyàn ò tí ì fọ́hùn hmm. Hmm. àlejò ọ̀ràn lẹ́ ń wò yìí o àlejò ọ̀ràn nígbà tí ò sì Kristi ṣùgbọ́n ní ìsinsìnyí tó ti di àlejò ayọ̀ tí gbogbo ayé fẹ́ rí pé à bó bá ṣe é ṣe. bàbá ẹ jẹ́ ń béèrè béèrè láwọn ọgbà tẹ́ ẹ tẹ́ ẹ wà nú ayé gan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ti sùn nígbà náà. kí n tiẹ̀ tó lọ síbẹ̀ yẹn ṣínà rambo rambo rambo rambo rambo tí wọ́n ń gbọ́ yìí òkìkí ni ṣùgbọ́n mo fẹ́ pè wá sí àkíyèsí kan ọ̀rọ̀ náà sọ wípé ẹnikẹ́ni tó bá ti wà nù Kristi ó ti di ẹ̀dá tuntun wọ́n ní kíyèsí ohun àtijọ́ ti kọjá orúkọ tuntun láti ọ̀run wá èyí tí a fún ní ìsìn èyí tó rọ́pò Shina Rambo òní ah! ajínrere àti olùṣàgùtàn olúwa ní fi ṣe Matthew nítorí pé iṣẹ́ tí a gbélé lọ́wọ́ ní ìsìn àìmọye ọkàn tá ti gbogbo ẹ̀mí eh, làwọn boys ẹ̀ eh, àmú kólò ni àmú sí òní àmú bámbà ni àmú láwọn eré àbọ̀dé àwọn eré àbọ̀ àwọn guys lọ sí iṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ ni pé kí n lọ káàkiri fún programu àwọn eré boys kí n dẹ̀ lọ sínú prison láti lọ fọwọ́ pé wá if God can do my own ìrètí ti wà fún ẹ. Hmm, bàbá dọ́lọ́ ń bá lè ṣe tèmi. bó bá lọ ṣe tèmi èmi ò retí mi ì retí ìyanu. Hey tó gbogbo tèmi retí ni wípé ikú ni kíni ó ní èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó pé Kristi ti wá láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ yẹ ìwọ tó ń fẹ́ tó fẹ́ máa gbẹrù mi lọ ní àṣálẹ́ yìí ìwọ ni kò fi ara balẹ̀ kó má yẹ kó wọ́n kíni kó má yẹ kó waste èmi ẹ̀. Hmm. Hmm. nítorí pé èṣù ti ọwọ́ mi ṣiṣẹ́ tó kíni iṣẹ́ tó ní agbára ẹ̀mí ò jọ mí lójú mi ìdẹ̀mọ́ mi àtọ́ mi ìdẹ̀mọ́ yìí tí wọ́n ń tà á ẹ ò dẹ̀ mọ iye tí wọ́n ń tà. bàbá. sẹ́nitọ̀ yes sir dig mẹ́rin hmm. ni wọ́n deploy nígbà yẹn dig mẹ́ta sorry mẹ́ta aig mẹ́rin ni wọ́n deploy sí bàbá yìí pé gbogbo special squad gbogbo ẹ̀ kó máa wá bàbá yìí. kó máa wá mi dig nineteen eighty seven eighty eight nìyẹn. dig yes babangida àwọn ọlọ́pàá tí mo respect jù lórílẹ̀‐èdè tí mo fẹ́ràn jù gidi gan-an hmm àwọn ni ọlọ́pàá Adéníjì Àdèlé hmm. àti Tógèètì wọ́n gbìyànjú ṣùgbọ́n pẹ̀lú òfu ọjọ́ kejì ọjà ni. gbogbo bá ṣe wá tá máa àdásí gbà ẹ́ pé tó ọwọ́ ti tẹ Ṣínà Rambo wọ́n ti mú o tí wọ́n dẹ̀ rí i pé wọn mọ bóòrò ṣe ń padà jẹ́. ẹ ẹ bọ́sọ̀ ń dìkìlá wọn ọwọ́ ti tẹ Ṣínà Rambo àti pa wọ́n ti mú tèmi ni pé mò ń fi ń yé gbogbo ẹ̀yin àgbáyé àti gbogbo aráàlú abẹ́kúta pátápátá wípé ẹ máa gbọ́ mi àti pé pé kí ni ẹ wọ́n ti pa Shina Rambo wọ́n ti mú Shina Rambo wọ́n ní kó gbàdúrà yìí pé ọlọ́mọ ẹ̀kọ́ fi ẹ̀mí tèmi ṣe kí ni san gbèsè ẹ̀mí ẹlòmíràn hmm. àìmọye ẹ̀mí tó ti fi san gbèsè ti tèmi o bí èèyàn bá ṣe broke and entry tó bá mú gbà náà wá ní wọ́n ṣe kí ni wọ́n ti pa Shina Rambo bí èèyàn bá ṣe broke and entry bọ́ba ń gbà wọ́n ní wọ́n ti mú Shina Rambo bí wọ́n bá ṣe morning show bọ́ba wọ́n ní wọ́n ti mú Shina Rambo wọ́n ti pa kò jẹ́ ń ṣe ibo nítorí pé oore ọ̀fẹ́ tí mo ní nínú ìjọba tí mo ti kúrò yẹn nínú gbogbo ẹgbẹ́ tó wà káàkiri orílẹ̀-èdè nine hundred and one ni ààbọ̀ nìkan ni mi bá wọ́ ṣe. mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí gbogbo ẹ̀yà tí ó bá tó bá ẹ̀ gbogbo ẹ̀yà pátá tí ó bá wù mí mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí. Hmm mo lò jẹ mo ní oore ọ̀fẹ́ àti jẹ àfín hmm. mo ní oore ọ̀fẹ́ àti sọ pé kọfà lala nítorí pé ohun e, e, àwọn ìrìn àjò yìí ìrìn àjò agbára tó pọ̀ ni. Baba ẹ má sọ̀rọ̀ jìnnà hmm. ọmọ ìlú wo ni bàbá bìíní ọmọ ìlú wo ni Shina Rambo. ọmọ ìlú tí ìlú mi náà ni mo wà yìí. kò tí ì yé mi. ìlú Abẹ́òkúta ni ìlú mi alẹ́ ńlá òpè méjì yìí ọmọ abẹ́òkúta ń bẹ nìyí. èmi ò kọ̀ dúró lámì ìgbé torí ìyá tèmi kò kì í ṣe yorùbá. ọmọ bò níyà rẹ ọmọ ìyá tèmi sábúgídálọ ìbínílọ ni ìyá ti tèmi. yes gbogbo bẹ́ẹ̀ ni a bẹ́ẹ̀sì ni mo bẹ́ẹ̀sì títí títí títí títí tí mo fi dàgbà kí n tó wá cross sí Kútọ̀nù mi sí nàìjíríà. ká wọlé. Shina Rambo ń bẹ̀ wọnú ọkọ̀ mi lónìí ẹ̀rọ ọ̀rọ̀ ń gbà mí mo kọ́ bẹ̀rẹ̀ sí gbọ̀ ẹ rí i pé mo fọ mo fẹ́ start mọ́tò yẹn padà mo ní ẹ̀sà mo ń gbọ́ ẹni kí n mọ ẹni kí n fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ mo tún lè pé sẹ́yìn ni a jọ sọ̀rọ̀ la jọ ń sọ̀rọ̀ ẹni ah, ah, mo ń eh, gbọ́ eh, mo ní mo ní mo ní eh, ọ̀rọ̀ ẹ fi oko eko ni ó ti kọjá. tura máa ń wo sinimá tó ń ṣe ní ìsìn bí ká wọnú ọkọ̀ tán kọ́kọ́ ní tòun ọ̀gbẹ́ni èèwọ̀ ni wọ́n ní kó wá gbé mi àyàbí wá bẹ̀rẹ̀ sí í já ẹ tún kóòtù àwọn báìbù fún mi ẹ ní pé ohun àtijọ́ ti bá àtijọ́. ó ti kọjá the book of second Corinthians five seven six anybody was in Christ is a new creation all things have passed away everything become new ìyẹn ni pé ohun àtijọ́ ṣe kí ni ó ti kọjá gbogbo àwọn agbára àtijọ́ lọ́tún ní ìsìn àtijọ́ wo gbogbo ẹ̀fù Kristi. Hallelujah èyí mo jẹ́ kó yé gbogbo àwọn pọ́ǹt pọ́ǹt tí n bá ti lọ pọ́ǹt pọ́ǹt pọ́ǹt ní àwẹ́rà boys ìgbà tí mo wà ní tí mo wà lẹ́kọ̀ọ́ tí mo wà ní tí mo tí mo wà ní ọjọ́ta second garage tí mo ṣe program kan let's go and fishing àwẹ́rà boys wọ́n fi ayé wọn fún Kristi wọ́n seven twenty hmm. pé bó bá ṣe é ṣe kí bàbá wọn kó ṣe ni kó fi ayé ẹ̀ fún Jésù Kristi kó fi ayé ẹ̀ fún Ọlọ́run àwọn náà ṣètò láti kí ni láti fi ayé wọn fún ẹni tí ó gba bàbá yìí là ọ̀pọ̀lọpọ̀ ń kó bọ̀ kalẹ̀ wọ́n kó mi ìfẹ́ máa mi ìfẹ́ máa mention ni mi ìfẹ́ yes ìyẹn ni pé àánú mo mo mo sọ kankan mo máa wo ṣé mi náà ni nígbà tí bá tí bá ń jáde evangelism tí bá ń lọ tí mò ń lọ káàkiri tí mò ń wá sóyèrè kristi màá wà pé tí bá dára àwọn boys wọ́n kóra wọn jọ àwọn kan ti àwọn tó kóra ní one million boys tí bá gbàdúrà mo wà rí wọn ní ah, ah, one million boys ẹ̀yìn nígbà tí mo ti ẹ̀ bá tí wọ́n ṣe ní ọdún ní ìgbà náà mo ní ah, eléyìí ẹyin gbogbo ilé ìlàṣẹ kiri tíṣù pépà ẹ tíṣù pépà ni àti gbogbo ilé láti ṣe láti ṣe kọjá ah. ẹ ìgbà tí mi ní kí sì mo mọ̀ bí mo ṣe orí a mọ̀ pé aṣọ́jọ́ ah, ti lọ lórí bàbá ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ìgbà tí mi ní kí sì mo dàbẹ́ tó kó èdè ni píṣọ yẹn wà níbí. mo rí àti píṣọ yẹn. àti pé ibi tá à ń lọ sí kí ni ó jìnnà gan-an mo kàn fẹ́ ká bá yí kí ni ẹ̀yin gbogbo ibi tá ń gbọ́ mi. rìangù ẹ máa bá wa rìnrìn àjò nìṣó lẹ́yìn àwọn àṣírí ńlá yẹn ẹ máa gbọ́ báwo ni ọlọ́run ṣò jèrè ọkàn mi báwo mo ṣò bá Kristi pàdé báwo mo ṣò di ẹni ìgbàlà ẹ ti máa gbọ́ pé irú àkókò yìí kí ni nǹkan tó ń ṣe ní àkókò yìí gbogbo ẹ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn ohun tá a ti jẹ bí aṣọ wá gbára bí mo ṣe lọ sínú igi hmm. obìnrin tó ń wà mí bó ṣe jẹ́ obìnrin ni dírẹ́fà yẹn gbà ẹ tó yes ẹ̀mí mi nìyẹn ẹ lọ́mọ tó kò ní lábẹ́ òkúta bá ẹsẹ ẹsẹ máa gbolé. àwọn ẹyà wa kó wa lọ́ngbà náà ó kó wa lọ́ngbà ṣùgbọ́n bàbá wa bàbá mi ń gbà náà jẹ̀jẹ̀ ó jẹ́ ọ̀gá ológun. Hmm, sójà ni bàbá rẹ ah, ìrìnàjò ṣe pọ̀ o ah. àwọn ọmọọṣẹ́ tẹ ẹ nígbà yẹn àti sọ kankan o ah, àbí evangelist wà ní gbèsè àti ṣì kankan àti ṣì kankan preambula wa preambula ok prelim la eh, ṣe wa àwọn ọmọọṣẹ́ tó ń tọ̀ lẹ́yìn gbà yẹn wọ́n tó mélòó. àwọn ọmọ tí wọ́n bá mi rìnrìn àjò ńgbà yẹn exchange ni mo ní àwọn girls tí wọ́n bá mi operate they are over three sixty yàtọ̀ sí àwọn boys. three hundred and sixty. yes tó yẹ pé àwọ̀ ẹrù ikú. battalion. wọ́n máa sọ fún àwọn boys ni màá ní nobody can tackle láyà o. nobody yẹ ẹ sọ. So nobody can takulaya ó bá wo pé o pé ah èmi ti ṣe pé ah ipò tí mo wà ní ayé tí mo wà ní ẹ mò ń fa mò ń fa eléyìí mò ń jẹ eléyìí mo ò tí ì jẹ nǹkan kan òpin ìrìn àjò náà ni wípé kó padà wá sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà kó fi ayé ẹ̀ fún ẹni tó ṣe kí ni mo ti ní oore ọ̀fẹ́ tí tí ò ṣeé ṣe láti pa mí tí mo jẹ jẹ́wọ́ ẹ̀ ẹni tó wá mi tí mo jẹ jẹ́wọ́ ní òtítọ́ àlódodo pé àti àti ìyè tí ẹni tó wá mi rí ni tí ẹni tó fi ara hàn mí ni èyí ni mo ń fún ọ tí ó jẹ́ tó mú mi wá síbi ni wípé fún ìrírí ayé mo fẹ́ kí àwọn ẹ̀kọ́ wọ́n kẹ́kọ̀ọ́ hmm. kọ́ ti ara igi ọ̀pọ̀ tó ṣe kí ni kí wọ́n fi kẹ́kọ̀ọ́ nínú pé àwọn boys máa kẹ́kọ̀ọ́ kó máa fàyè sílẹ̀ pé kó jẹ́ kí àwọn kan máa lò wọ́ kọ́mọ ẹ kọ́mọ ẹ yẹ́s kọ́mọ àtọ́ tó wọ́n fẹ́ ṣiṣẹ́ eh. àwọn kan tó gẹ́gẹ́ bí irinṣẹ́ àwọn kan. Hmm nígbà tí mo bèrè fún assistance ní mo fẹ́ lọ ṣe program music kan lọ àwọn rírà bọ̀s gan ẹ̀yàn sẹ́ńtọ̀ yẹn láti máa sọ fún mi pé ẹ ṣí mi mọ̀ bàbá bí mo bá nílò hundred million àwa gbé sílẹ̀ ṣùgbọ́n kan tó wà ń mo ní kí ni ṣùgbọ́n náà mo fẹ́ kẹ́ ẹ yá mi létí yín ká máa gbọ́ mo ní kí ni ṣùgbọ́n náà wọ́n ṣí mi mọ̀ pé àwọ̀ tí Ọlọ́run lò mí fún ní ìsinsìnyí hmm. tí mo yí ní ọkọ̀ padà ṣí mi mọ̀ pé iṣẹ́ àwọ̀ ni iṣẹ́ àríbi tẹ́ bọ́rọ̀ níyẹn wò tí ì fẹ́ ẹ wọn oníṣẹ́ ò mọ̀ pé irinṣẹ́ àwọn ni irinṣẹ́ àwọn lẹ́ẹ̀kan sí. agbára àti àti wọnú ètò àti bẹ̀rẹ̀ prelim ni gbogbo ìtàn sì rí. a ò tí ì bẹ̀rẹ̀. prelim ni àfàìmọ̀ kó má jọ oṣù mẹ́fà lélẹ̀ torí <laughs> ìrìnàjò ìrìnàjò ilé alágbára. ó máa lágbára. bàbá sọ pé múndò. ẹ sì mọ kíní yẹn díẹ̀. bàbá bá mi sọ̀rọ̀ kan wọ́n ní ìwé táwọn fẹ́ ṣe pé màá ṣe ṣùgbọ́n ìwé yẹn àwọn á gba àdúrà kan fún mi gidi kan lọ́rùn kó fún mi lókọ àtagbára pé one thousand pages gan kò gbéwé yẹn so a ń bèlè ta wá ń sọ pé kán wá sọ ìrìn àjò wọn wọn ò tẹ̀ tí wọ nǹkan kan bẹ tó da prelim sọdà káwọn èèyàn lè mọ̀ wípé ṣé fake ni àbí ṣìnà rambo ṣìnà rambo one rambo two àbí ẹ lọ clone bóyá ẹ lọ clone àbí bèbí kan lẹgbẹ so kọ́kọ́ mọ̀ pé yes confam ló wà lórí ètò. torí ẹ̀ la ṣe fojú wọn hàn <laughs> Eh, bàbá Shina Rambo gangan ló ń bẹ lójú òkú hmm. eh, ó kù ọdún bíi mẹ́ta fún wọn tí wọ́n wọ seventy years. bẹ́ẹ̀ni. bàbá ti dàgbà. Eh, bí ọmọdé ni wọ́n tẹ̀lé wọn. ṣùgbọ́n bí ọmọdé ni wọ́n <laughs> gbogbo ògo tọ́lọ́wọ́ bá ní o ẹ ò ní dààmú sá lágbára ọlọ́wọ́ bá hmm. bẹ́ẹ̀ ṣe yọjú lónìí ẹ̀rọ ọlọ́run kọ́ bá ẹ̀mí fúnra mi <laughs> mo wò pé àá. Ṣínà Rambo nígbà yẹn lọ́hùn-ún ẹgbẹ́ ọba gbóhùn bàbá yìí pé lágbègbè fọ̀sángó nǹkan kan Ṣínà Rambo wọlé. ọ̀rẹ́ jọ́sán ilé owó mi nígbà àtijọ́. ọ̀rẹ́ jọ́sán. Ah. àti báǹkì kan tí ò ṣe dárúkọ. tí ò ṣe dárúkọ ilé owó ní. káàkiri àgbáyé. nígbà àtijọ́. tọ́milan land. ṣùgbọ́n irú orí ọ̀fẹ́ gbà. ìkòròdú kan náà. àwọn ọlọ́pàá máa bọ́ṣọ ní fireplace tó máa wà ní gọ́tà pé ó tọ́ ni. ṣìnà ẹni ọmọ láti ó dàbí ká pé láti àjàtán àjàtán mo gbogbo yẹn lọ́wọ́ àmọ́ àjàtán ní abẹ́òkúta níbí àjàtán sí. síbi ìtọ̀sìn. ìtọ̀sìn kẹ̀ àjàtán sí òṣèlè òṣèlè ibo wọn ti um, tọ́jú gáràjì yẹn tọ́jú dọ́pù yẹn aṣèrò wọ́n máa mọ́tò atúnlẹ̀ bọ̀dà ayọ̀ kíkó lẹ́nu mọ́tò ẹ̀ ni wọ́n á bọ́lẹ̀ bí à ń fẹ́ wé. ọlọ́pàá bá ń lọ ní ọdún náà wọ́n bá ń lọ síbi iṣẹ́ wọn kì í wẹ̀wù. ẹ parọ́. ó dín náà dà aṣọ lásán. ṣùgbọ́n ẹ rà ánú gbà. àánú fún ọ ó wá dàbí orin mi kan tí mo máa ń kọ. orin wo ẹ̀kọ́ sà. oúnjẹ tí mo jẹ tó mú ara mi dán ìrìn àjò tí tí wọ́n ní rúurọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n alas hmm, mo rà àánú gbà kí ló tóbi ju ọ̀run àti ayé lọ ó wà kí ni ohun tó tóbi ju ọ̀run àti ayé ohun tó tóbi ju ọ̀run àti lọ máa nínú ìwé psalm one oh eight verse four psalm one oh eight verse four hmm. àánú ló tóbi ju ọ̀run àti ayé lọ bàbá fún rẹ̀ ló ń jẹ́ àánú romans nine fifteen sọ wípé èmi yóò ṣàánú. Hmm. fún fún àwọn kò ń ṣe gbogbo èèyàn underline tí èmi yóò ṣàánú fún èmi yóò sì ṣe ìyọ́nú fún àwọn tí èmi yóò ṣe ìyọ́nú fún ìfàsísí ẹwà ẹ̀kọ́ yẹmi pé ó ní kò ń ṣe àwọn tó fẹ́ àánú wọ́n ò rí gbà bí kò ṣe ọlọ́run tó ṣe kí ni tó ń pè àwọn kan sáré fún ṣùgbọ́n wọn ò ná oore ọ̀fẹ́ use me èmi tó yẹ kí èmi tó yẹ kí wọ́n kọ́ máa dàbọ̀ bò èmi tó yẹ kí wọ́n máa sọ lóko ṣùgbọ́n tí mo rí àánú gbà tá a wá fi àmì àánú sínú ayé mi gbogbo àgbá gbogbo àgbá gbogbo àgbáyé àti gbogbo àwọn ọmọ ọlọ́run lápapọ̀ àti àwọn bàbá wa tí wọ́n ní ilé iṣẹ́ yìí àti bàbá wa tí mo wà wájú yìí gbogbo ilẹ̀ ń tọ́jú ọlọ́run nínú ayé mi ìbílẹ̀ hmm. kí n wà nínú ẹ̀wọ̀n ayérayé màá tún lọ sí prison mo gbé màmá wa aláṣẹ kan lọ sí maximo prison there's no need to mention anybody's name. yes wọ́n fún mi fún backup mo ń wọnú prison ibi tí àwọn kan dé ń ṣe gbogbo wọn tí wọ́n ṣe wọlé torí mi ipe ẹ jáde mo dẹ̀ bá wọ sọ àwọ̀ ọ̀rọ̀ pé nígbà tí mo dọ́dọ̀ controller prison tí mo wò kíní bàbá ẹ ó kúnlẹ̀ báyìí ní ètìtì màmá usme ta ni mí. ẹ̀rù níyìn gbà yẹn ẹ̀rù nígbà yẹn ẹ̀rù níyìn. ìpayà ọlọ́pàá ẹ̀rù ẹ̀rù tó ẹ̀rù tó ṣe kí ni ìpayà fún gbogbo ọlọ́pàá ọlọ́pàá ti máa ń gbọ́ mi lálẹ́ ìkó mọ́ gbọ́ sójà ti máa ń gbọ́ mi lálẹ́ ìkó mọ́ gbọ́. Eh, custom immigration ah. àwọn agbófinró àwọn kan tẹ̀ pa ah, OPC eh, gbogbo eh, ẹ mọ̀ gbọ́ ẹrù tó ju ẹrù lórí ẹni orí yọ dilé bàbá gbọ́ ìgbé ṣínà bò gbé ń bọ̀ láti kìlómítà bí ọgbọ̀n. àní ah, mi mọ bí mo tọ táìsì. ẹ sọ bẹ́ẹ̀ àwọn àgbà máa ń gbọ́ròyìn ìgbà yẹn ni àwọn ògbórí ọ̀fẹ́ ló jẹ́ mọ́ bèrè pé bàbá tó bá ṣe pẹ́rù gbà yẹn nírú ayé ẹ àwádọ́ orí ọ̀fẹ́ nìsín láti máa fọ̀rọ̀ gbà yẹn. nínú nínú ọlọ́run nínú kristi nínú orí ọ̀fẹ́ àìmọye ẹgbẹ́ ìtajìkì tàti wíìsì dànù. orí mi ò ṣe wo tí wò jẹ́ kan lára wọn. Hmm. Hmm. àìmọye mélòó mélòó la fẹ́ kà ṣùgbọ́n nǹkan kan tẹ́rù ọlọ́run fi máa ń bà mí ní wípé hmm. whether you are a Muslim whether you're are Christian tàbí ìbílẹ̀ mọ ọlọ́run tí o gbà o. mọ ọlọ́run tó gbà. ẹni tí ò bá mọ dá ọlọ́run tí ó gbà mọ̀ bí àjẹbá pa tí ò dẹ́wọ́ sí owó ìsìlẹ̀. yóò kàn wéṣì ara ẹ̀. ẹ̀mọ́ mélòó mélòó ṣé iye ta fi ṣe agbára la fẹ́ sọ ni ṣé bá a ṣe rìnrìn àjò la fẹ́ sọ ni ẹ máa bá wa bọ̀. ẹ ẹ mo bọ̀ torí pé ètò yìí ò lè parí lónìí kò sì lè parí lọ́sẹ̀ tó ń bọ̀ lè parí bí ọ̀sẹ̀ bíi mẹ́ta la fi gbé ètò yìí ẹ̀yin ẹ kàn máa bá wa fọ́lò Fasolé Makinde descendant ẹ lọ fọ́lò ẹ ẹ bá wa post ẹ káàkiri lọ́jọ́ mẹ́jọ bàbá tó wà lórí ètò yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin ti kó àtúnjọ wà lórí Fresh FM one oh three eh, one oh five point three ní Èkó lálẹ́ ọ̀la látàgò mẹ́sàn-án ṣaago mọ́kànlá náà ni ẹ gbọ́ wọn rẹ̀ wọ́n ẹ̀. Hmm bó o ni bàbá yìí àwọn a ti sọ nǹkan kan àwọn babaláwo tí ń ṣiṣẹ́ fún yín wọn lọ́jọ́ kan lẹ wéèsì gbogbo wọn dá. ẹ̀rọ pé ẹ tó mọ ẹ tó ẹ tó ṣoògùn ohun àfẹ́rẹ́ fún ayan ẹ̀ẹ́dẹ̀rẹ̀ tó ló ṣeé ṣe wọn kò sẹ́ni tó lò ya píṣọ̀ mi mo mo máa i used to mo máa proud nínú kristi pé at last pé àánú fọ̀hún mo dẹ̀ máa sọ wípé mo máa repeat ẹ̀ gbogbo àgbáyé wọn ti ń gbọ́ mi tí wọ́n ti ń wojú mi pé ọlọ́pàá wo ló pa mí lórílẹ̀‐èdè yìí. Hmm. this is the Shina yes pé píṣọ ẹni tí wọ́n padà. kán lọ mú wa. mo rántí wọ́n sọ̀rọ̀ eh, bàbá abánijọ yẹn náà rántí. mo rántí a ṣe bí gbogbo gbà yẹn náà àwa náà gan-an a ti ń ṣiṣẹ́ oṣù so gbogbo news headline evening evening times ló ṣe máa ń sábà gbé eh, daily times nígbà tí evening eh. ìyẹn ló máa ń sábà gbé news headline ẹ wọn ni wọ́n pa wọ́n ti rí bàbá yìí wọ́n ti pa wọ́n ti ṣe kí n gbogbo ẹ̀ là ń gbọ́ngbà. wọ́n lò produce wọ́n bá rí oyin kan tó bá eh, ti mú wọn eh, tó bá pa wọn níhùn ni wọ́n pa gbogbo ẹ̀ là gbọ́ngbà yẹn ìfàdí ìgbà yẹn gan gbogbo ẹ̀ ni mo mọ̀ ẹ eh, tí mo dẹ̀ tí wọ́n dẹ̀ confam fún mi pé bọ́n ṣe wà yìí wọ́n lè wọ́n lè jókòó wájú yín sì kẹ́rù pé amẹ́ríkà ló jókòó wájú wọn amẹ́ríkà wọn á dẹ̀ kọ ara wọn wọn á ṣèjára gbogbo ara dẹ̀ white gbogbo ara wọn white á dẹ̀ kọjá. ìrírí nǹkan tí mo sọ pé mo ṣe láìkí àwọn ọlọ́pàá tí wọ́n wà ní adéníjì àti tó gate. ẹ ń tẹnumọ́. yes mo láìkí wọ gidi gan wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n hmm, iṣẹ́ ju iṣẹ́ lọ hmm. mo gbèdè fún ayé o ẹni tó bá ní kò sí ayé ayé wa o. Hmm wọ́n tún bèèrè lọ́wọ́ mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ó ní orúkọ tílẹ̀ ń jẹ́ ẹ̀ orúkọ ọ̀kọ̀lélí ogún ni ilẹ̀ lórúkọ tó ń jẹ́ ibi tí wọ́n mọ̀ èyí tí wọ́n mọ̀ èmi ò mọ̀ èyí tí mi mọ̀ ìwọ ò mọ̀ mo yí padà mo dọ̀mọ́ kéré wọ́n bẹ wọ́n pa pápá báyìí ẹjọ́ mo máa ọmọ tuntun wọ́n tó lọ síbi nǹkan ẹni tó kọjá bẹ́ẹ̀ ṣínà mọ̀ ọwọ́ tún bẹ̀ lọ́wọ́ èmi fúnra. bàbá ẹlẹ́ni gíláàsì kan. mirror. mirror ní ìkànnà àwọn. mẹ́tẹ̀ẹ̀ta wà lára. ó wà lára òun lè fi máa ń wo bọ́nà tí ń rí. ibi kan tó ti ẹ̀yà mi lẹ́nu wí ni wípé ní Ṣàngó Ọ̀tà ní alákòókò. bàbá ẹja fi sọ́jọ́ mẹ́jọ. <laughs> ẹja fi sọ́jọ́ mẹ́jọ. bàbá wa Shina Rambo. olúwa ní fi ṣe àkókò yìí. olúwa ní fi ṣe àkókò yìí. Eh, like Saul turn to Paul. Hey! Sọ́ọ̀lù gbàyẹn lẹ̀ ń wò yìí. Ó di Paul. Tó wá di Matthew. Matthew. Ajínrere Matthew. Olúwa ni fi ṣe. Ọ̀rọ̀ náà jẹ́jẹ́ kó yé mi pé Luke nine sixty two. Ó ní kò sẹ́ni tó fọwọ́ lóhùn tulẹ̀. Bẹ́ẹ̀ni tó bojú wẹ̀yìn. Tó tún bojú wẹ̀yìn. Tó yẹ fún ìjọba Ọlọ́run. It is well with you, Jesus. Ah! Torí àgbà ìpè. Ọjọ́ mẹ́jọ yẹn. Wọ́n bá àgbà díẹ̀ tó kù ìpè láfi bẹ́ẹ̀. Ẹ má ti lọ ṣùgbọ́n àti ìlẹ̀sọ̀ kankan. Àwọn tèkó tó bá wù wá, wọ́n pàdé wa lẹ́kọ̀ọ́ ní ọ̀la ṣùgbọ́n àgbà ìpè láìpẹ́ àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè hmm. lọ́wọ́ evangelist Wọlé Bádéjọ ajàfẹ́tọ̀ ọmọ èèyàn àti ìrìn àjò tá a rìn yìí ẹ má jẹ́ ń tàn yín ọdún hmm. márùn mẹ́fà la fi rìn o àbílọ́ ni sà ẹ parọ́ mẹ́fà ọdún mẹ́fà ẹ bá ń súnmọ́ kínní yẹn dáadáa sà ni ọdún mẹ́fà la fi rìnrìn àjò yìí. tí bá confam ọ̀rọ̀ kẹ́ pé confam ni ọdún mẹ́fà la fi rẹ̀ bàbá yóò sọ̀rọ̀ sí mi nígbà bíi wípé àmọ́ nìkan ọlọ́run ṣàánú wa bí n bá ti wá sùn ọjọ́ n bá ti pè wọ́n màá kàn máa ní imagination pé ìṣúná rambo ó wà wájú ilé mi o <laughs> mo ráwọn ẹrú ikú kan. ẹ gbọ́ gbà tí mo pè yín pé tó ní bàbá bá dé yọ ẹ̀yìn ẹ̀sìn jókòó pòdúsà yẹn kó wá gbé mi. ẹ sọ̀rọ̀ kan ẹni bàbá bá dé èwo ló tún kàn yín ó ní àṣẹbẹ́yìn lẹ máa lọ gbọ́n mo ní wọn ní kẹ máa bọ̀ lẹ́ni níbo lẹ ń bọ̀ mọ̀ wá. ojúkòrò kì í pojúkòrò jẹ ìbọkọ rẹ yẹs kí ló tó tẹ kó mi láti ọdún yìí ẹ tó kó mi lọ́wọ́ yẹs. nígbà bó wá débẹ̀rẹ̀ tí wọ́n kàn sí báyìí <laughs> kiri kan bó débẹ̀rẹ̀ sí pọ̀ nù mọ́tò pé a. Ah, Ṣínà Rambo bó ti rí eléyìí eléyìí ìṣàròsọ o tí gbogbo yín mọ̀ ní kì í ṣàròsọ ẹ máa bá a post ẹ̀ Ṣínà Rambo wà láyé ṣùgbọ́n wọ́n wà níbí láti wá sọ ọ̀tọ̀ gbèsè ayé wọn láti lè yí ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé ẹ̀dá padà mo bọ̀ ẹ ń dókè lọ́hùn lẹ́yìn náà á bẹ̀rẹ̀ ìpè ẹ kú <laughs> ìfi ọlọ́run sílẹ̀ lórúkọ ẹ̀. ìdílé tá a ṣe ń fọ rere wípé tá a bá sọ nípa eré àtẹ̀bò àti bí a ṣe ń lò ó ní sàn-án sàn-án bàbá mo jèrè ló mọ bá a ṣe ń lò ó. balùbalù tẹ mọ̀ pé àwọn yẹn wọ́n ti dà yín gbà yẹn sọ àtẹkọ. ó yá jẹ́ kó gbogbo yẹn touch bishop rẹ́rí. bishop yẹn a máa fi hàn kó o ṣó ẹ. àti zero seven zero thirteen fifty two ninety two twenty eight ojú òpó méjèèjì tí ẹ fi bá a sọ̀rọ̀ nìyẹn zero eight one thirty five fifty three zero eight zero zero eight one thirty three fifty five thirty nine ninety six àti hello ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ sà ètò mà nìyẹn àmì o ẹ bá ń fi fóònù kejì síbẹ̀ àmì ọlọ́run mò ń gbọ́ yín sà mò ń. bàbá wa ìbùkún látàrí tòrò ẹ̀ kalẹ̀. mo mú kí àwọn àlejò wa ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n sọ lẹ́ẹ̀kan wípé dírẹ́fà àwọn ẹ̀mí àwọn wọn ò wá sọ parí ẹ nìsín àwọn tí wọ́n ń kó ṣiṣẹ́ ń gbà yẹn lu àpapà ní irú dẹ́fà wọn yẹn dáwọn náà àgbèsì ẹ̀ṣẹ̀. wọ́n ní wọ́n ní àyẹ̀wò ni dẹ́fà yín yẹn wà báyìí nìsín tẹ́ pẹ̀lú obìnrin. Hmm, à ń lọ sọ́yọ́ à ń kọjú ni àti ìsọ̀rọ̀ dé gbogbo bẹ́ẹ̀ hmm. ẹni tí ó jẹ́ irú ẹni tó jẹ́ ẹ̀ máa máa gbọ́ àti àyè tó wà nísìn hmm. ó ti padà síbi tó ti wá ṣùgbọ́n irú ẹni tó jẹ́ ẹ máa máa gbọ́ bàbá ń tẹ̀síwájú ẹ ṣe. hello ẹlòmíì ẹ kalẹ́ hello ẹ kalẹ́ ẹlòmíì ẹ kalẹ́ sà ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ ẹ kalẹ́ o ètò máa ní. àmín. màá rí àánú gbà rí agbára Ọlọ́run. àmín so ayé gbogbo wa náà ló máa jẹ́ ìpadà sẹ́rí mo kàn fẹ́ béèrè ìbéèrè kan ní sà. ó yá. ìgbà tí bàbá wa tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n sì wà. ẹ jọ̀ọ́ nínú àwọn tí wọ́n ní àwọn wéètì bóyá bàbá ìyá àti fámìlì. ẹnìkan tó bá sì wà ní orílẹ̀ ayé nínú wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ìpè ní alẹ́ yìí irú òpó ní ẹ rò pé ó máa wà ẹ ti gbọ́ sà pé wọ́n ní adára àwọn èèyàn tí ọlọ́run àbí ká sọ pé ṣùgbọ́n ràn yín lọ́wọ́ ń gbà yín láti dá sẹ̀ríà fún un wọ́n ní irú ipò lẹ́rù báwọn mọ̀lẹ́bí wọn máa wà. àti sọmọ́rọ̀ tí. ohun tó ṣẹlẹ̀ ni pé ohun gbogbo ló ohun gbogbo ló yé ọlọ́run òun ṣèmi ni mo wíìsì tiwọn ní ìgbà náà nítorí pé inú ìwé romans eight inú ìwé romans eh, romans eh, seven fifteen sọ wípé ó ní ohun tó wù mí láti ṣe ní ìgbà náà ní rere hmm. ó ní èmi kò lò ṣe é hmm. Hmm. ṣùgbọ́n ohun tí mo kórira ìyẹn ni èmi ń ṣe ó wá sọ pé kì í ṣe èmi ní í ṣe é ní ìgbà náà bí kò ṣe kíni bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi ìyẹn ni pé ẹnikẹ́ni tí ó bá la ipò kọ̀ọ̀kan já ẹ wọ́n wíṣ tẹ̀lé yes nígbà náà ohunkóhun tí èèyàn bá attack tó bá là kọjá ayé tí ò bá ti darkest tìmọ̀ tó bá la ipò yẹn kọjá. hello hello bí yẹn kalẹ̀. hello. hello. ẹ kalẹ̀ sà. àtúntò sàgbà má ṣe é oníṣẹ́. bàbá ẹ kalẹ̀ sà. gbogbo pèdèpèdè tí ò lálàta kò dádì ẹ. ẹ kú ètò Ọlọ́run ló tù sí. ó ẹsẹ mi ní evangelist Táyọ̀ gbàdúgbò látòkà gbòó. nfa àtẹ̀tẹ̀ àdébíyá lẹ́gbẹ́ afọlálẹ́ yìí àdébíyá gidi gan ni àti àwọn àṣìlẹ̀ ọ̀rọ̀ àbúrò ti di bọ́ọ̀lù dé orúkọ Jésù ẹ̀ nìkan àtẹ̀yìn mọ́. nígbà tí ó wà nínú ayé ẹ̀rọ gbogbogbò jẹ́ ọ́n láǹfààní láti níyàwó bí tó níyàwó kábàdì ìyàwó kan jẹ́ ká gbọ́. Hmm. èmi èmi mọ̀ pé ẹ̀yin ò ń sọ̀rọ̀ alẹ́ òní ṣùgbọ́n ẹ sọ̀rọ̀. mo níyàwó mo dẹ̀ ní ọmọ ṣùgbọ́n ẹ máa gbọ́ gbogbo ẹ wá ṣó ń lọ ẹ máa bá wa níṣó kò ń ṣe lálẹ́ yìí. wọ́n ti dá yín lóhùn ẹ̀lú ẹlòmíì. ẹ̀lọ́. ẹ̀lọ́ ẹ káalẹ́ o. kí lorúkọ yín bo ẹ ti ń pè. orúkọ tèmi ni sọlá ń tẹ láti ṣòwò nítorí kárí ìlú ìpèsè. ó yá. so ẹni tí ó yẹ kí wọ́n sórí ìpàdé yẹn òun fún àmọ́ ni ó gbá yẹn èmi ń kọ́ sí lọ́wọ́ ńgbà yẹn ni so àwọn fan tó máa ń ná èkó wọ́n máa ń ná èkó yẹn so àwọn ìbọn nínú táyà náà rí mu táyà mọ́tò yẹn wọ́n máa ná nínú ìgbàkàbà ń kọ́ṣẹ́ yẹn kò sí rọ́ńbẹ̀. àpá àti wèrè ẹ ṣeun. hello hello mi hello ẹ káalẹ́ Ami o. ẹ ò ní rí wàhálà pẹ̀lú ogun elétùmọ̀rì. Ami ẹ ò ní nílùú o. àmín sà. ìwà kílẹ̀ ti wà tí wọ́n wà lọ́dọ̀ yín bẹ̀. irú tẹ̀lé kí wá fàdà tó lè kíwọ́ ní pé ó ti lè gba gírísì gbọ̀ torí. kí n bá gbélé ẹrù kò gbà mí nínú pé wà láì ṣe pé wọ́n tún wà lókè níyẹn mọ́. torí láwọn àsìkò gbà ẹ nǹkan yàn sí ọ àmọ́ àdúgbò pé ọlọ́ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́ máa lè ṣe ó dára lọ káṣí kámọ̀ ni o. hello ẹlòmíì ẹ kalẹ̀ hello hello hello ẹ kalẹ̀ o kí lorúkọ yín sà orúkọ yín sà ẹ. Hello ẹ káalẹ́ jàre. à ń gbọ́ yín ẹ káalẹ́ kí lorúkọ yín. ẹ káalẹ́ kí lorúkọ yín sà. ẹ káalẹ́ o. yes sà. ẹ rọra sà. ẹ káalẹ́ mò ń gbọ́ yín. ọba ní pẹ̀lú bàbá yìí ọlọ́wọ́n ọba tó lù wọ́n lọ́rùn jẹ́ kí wọ́n padà sí jẹ́ mọ́. àmì wọ́n ń gbàdúrà fún yín sà. àwọn tó tún wà nírú tó bẹ́ẹ̀ ọlọ́run tó mú wọn kúrò ń bẹ̀. hello ẹ ká lọ sà. ẹ kalẹ̀ pé tí wọ́n ti rí àánú gbà àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́. di aláìní ǹjẹ́ wọ́n rántí láti lọ wọ àánú nírú àwọn ọ̀bẹ yẹn. èmi ò tiẹ̀ lè sọ pé ibi nínú èṣù kí ni ìwúlò ẹ̀